الحمد لله الذي جعل نبيه إبراهيم أسوة حسنة للمؤمنين والمبتلين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تعالى وعبدوه وتمسكوا بهدي النبي محمد صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهدي النبي الله إبراهيم ونبينا محمد صلى الله عليه وسلم واعلموا بأن من رحمة الله تعالى جعل قصص الأنبياء في القرآن الكريم لتكون دروسا وعبرا للمؤمنين وللاقتداء بأديهم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم لقد كان في قصصهم عبرة عبرة لأولي الألباب وقال تعالى فقصص القصص لعلهم يتفكرون عباد الله حياة نبي الله إبراهيم عليه السلام مليئة بدروس ثانية وعبر عالية للمعتبرين جعل الله نبيه إبراهيم ليكون أسوة حسنة في الإيمان وأسوة حسنة في الصبر على البلاء قال الله تعالى لقد كانت لكم أسوة لقد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من المقتدين به إنه على ذلك قدير أدكوا أني أدعو لهم وباوا إكي أولهم قبا النبوة محمد ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó ṣe ànábìwá Ibrahim ní àwòkọ́ṣe dáadáa fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àti gbogbo àwọn tádàwọ̀ bá kàn láyé ọlọ́run ṣe ànábì Ibrahim ní àwòkọ́ṣe dáadáa ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run aṣíwájú gbogbo àwọn anábì ọlọ́run aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ẹni tó lápọ́nlé jù nínú gbogbo àwọn anábì ọlọ́run anábì wa Muhammad àánú ọlọ́run ọba kó bá anábì náà àtàwọn ará rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ Ibadallah ẹ̀yẹ́dùsùn ọlọ́run àjẹ́rìí ìpé kò sí ọba tí a gbọ́dọ̀ sí tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run ọba wa anábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádàlá èyàn rúsìn ọlọ́run yọ́dá kí ní kọ̀ọ̀kan wa kálẹ̀ ìsàlẹ̀kùn bẹ̀rù ọlọ́run ọba wa lẹ́yìn náà kálẹ̀ máa pé nínú àwọn anú tọ́lọ́run ọba ní fún wa òun náà ni pé ja'ala qisasal anbiya'i fil Qur'an litakuna durusan wa ibara wa ibran lil mu'minin gbogbo àwọn ìtàn tí ọlọ́run ọba aláǹpa sínú al-Qur'an pátá nípa ọlọ́run kó lè ìbádọ́lá ẹ̀yìn ọdún sin ọlọ́run ọba wa ọlọ́run ní lakọ̀dí káàna fi kọsọ̀sọ̀ ìbòrà ọlọ́run ọba ni a fi wòye àríkọ́gbọ́n a fi sínú àwọn ìtàn tá ń pa fún inú alukoran lè ulil albab fún gbogbo àwọn tó bá lọ́pọ̀lọ́ àwọn tó bá nílẹ̀ nípa àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ la'allahum yatafakkarun bóyá wọ́n lè ronú láti wo àwòkọ́ṣe lára àwọn tí apàtàn wọn hayatu nabi ilá ibrahim aleyhisselam mali'a bidurusin samiya ẹ̀rí ìsẹ̀mí anábíwá ibrahim aleyhisselatu wasalam ó kún kẹ́kẹ́ fún àwọn ẹ̀kọ́ tọ́pọ̀ rẹpẹtẹ àtàwọn àríwòye tọ́pọ̀ rẹpẹtẹ fún gbogbo ẹni tí ó bá ronú gbogbo aná là ń palẹ̀ mọ́ pé ọdún lè yá ń bọ̀ à ń palẹ̀ mọ́ à ń palẹ̀ mọ́ à ń palẹ̀ mọ́ bá ṣe pẹran bá ṣe rẹran bá ṣe pẹran bá ṣe jẹran gbogbo ìpalẹ̀mọ́ yìí pátá ọdọ abẹ́ àmọ́ àkọ́kọ́ palẹ̀mọ́ òun náà ni ká ronú kí ló dé tí ọlọ́run ọba àlá èyí tó fi gbé ìtàn ànábì Ibrahim sínú Al-Qur'an kí lọ́run ọba àlá fẹ́ kárí lára àwọn ìtàn tọpa nípa nabi ibrahim lẹ́yìn náà ìgbàgbọ́ rẹ̀ báwo làwọn náà ṣe wà wùkọ́ṣe lérí ẹ̀ sùúrù rẹ̀ lérí àdánwò bó làwọn náà ṣe wà wùkọ́ṣe lérí ẹ̀ gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run ọba wa títí ń sùúrù ọ̀rọ̀ rẹ̀ padà jásáyọ̀ àmọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ yóò lẹ̀ ọ̀sẹ́ nìkan tọ́lọ́run ọba aláwọ̀ padà tẹ̀síwájú tọ́lọ́run gbéga àdánwò ló bí ẹran léyá ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé anabi Ibrahim àdánwò lọ́pọ̀ jù ń bẹ̀ ó sì wá sí sùúrù ọlọ́mọba aláàpàdé wàá dunnú ọ̀pọ̀dà wàá gbéga ọwọ́ àfi ṣe ọ̀kan nínú àwọn anabi ọlọ́run tó tóbi tá a máa ń wọ̀kọ̀ sí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ó gbé wá ní Qur'an ọlọ́mọba ní laqad kanat lakum uswatun hasana ìwà Muhammad àti gbogbo àwọn àlùmọ́ rẹ̀ laqad kanat lakum ó ti wà fún yín uswatun hasana àwòkọ́ṣe dáadáa ọlọ́run tó ń sọ fún anábíwá muhammad sallam ipe kọ́ máa kọ́ṣe anábí ibrahim fi ibrahim àwòkọ́ṣe ń bẹ lára ibrahim fún wa muhammad àti gbogbo àwọn tó jẹ́ àwọn sàábà rẹ̀ walladhina ma'ah àwọn tó wà pẹ̀lú anábí ibrahim wọ́n ti tó fi yín láwòkọ́ṣe tẹ́yìn àfẹ́ máa fi kọ́ṣe látara iman látara àgbàgbọ́ látara sùúrù lérí àdánwò wal uswatu hasana alhuswatul hasana fi da'wa ila tawhid nìkan méjì náà ni ọlọ́run fẹ́ kákọ́ṣe lára nábì wa ibrahim alákọ̀ọ́kọ́ oníkákọ́ṣe bó láṣe máa yọ àwọn èèyàn kúrò nínú ọ̀fìn ẹbọ bó láṣe máa pè pẹ̀lú síbi la ilaha illallah anábì ibrahim ó pè pẹ̀lú síbi la ilaha illallah la ma'buda bi haqqin illa hu ibi kò sẹ́nìkan tẹ́yẹn lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn nínú sámà lérí ilẹ̀ ọlọ́run lábẹ́ ilẹ̀ ọlọ́run lẹ́yìn Allah nìkan àwòkọ́ṣe alákọ̀ọ́kọ́ ni wal uswatul hasana fi thabat inda al-bala ala aqdari Allah al-mu'lima lẹ́yìn náà káwòkọ́ṣe lérí ìdúróṣinṣin nígbà tá dánwò dé ọmọ ya ọlọ́wọ́ dánwò ọlọ́wọ́ bá aláàtọ́ dánwò yìí ọfẹ́ wò bọ́ yóò dúó àbò ní dúó òṣẹ́nìkan ti bẹ́ńlẹ̀ ayé tó nira dánwò kò sẹ́ni kan tí ń bẹ nílé ayé bá a ṣe sọ̀rọ̀ yìí tí wọ́n ládàá o ìjọba pè ládàá o òun náà ni nǹkan tó lọ́n ṣe fún wa lóore tọ́jẹ́ pé bàbá lò dáadáa a lè rojọ́ lọ́dọ̀ ọlọ́ ìjọba pè ládàá o òun náà ni ìtìǹgbomi lójú wa tá a bá ṣe sùúrù tá a bá ṣe sùúrù fọlọ́hún àdáwò náà wàhálà ńlá ni nílé ayé ń bí àtijọ́ alkiyama anabiwa ibrahim alayhi salatu wasalam kullu hayatihi ibtila wọn lọ́pọ̀lọpọ̀ ìṣẹ̀mí rẹ̀ pátá àdáwò ni lè yẹ kún ní uswatan hasanatan lil mubtalin kó lè bá jẹ́ àwòkọ́ṣe fún gbogbo àwọn tó jẹ́ àwọn aládánwò pátá wa samaratul ibtila ọlọ́run wá dánwò ọlọ́run dánwò kí wá ní èso àdánwò náà èso kí ni àǹfààní tó padà rí òun náà ni wa baraka ọlọ́run fún lóore ọlọ́run fún lálùbáríkà wa imaman ọlọ́run sọ di aṣíwájú lànàbí muhammad sallallahu alaihi wa sallam ní fi ń sọ fún wa yìí pé ọlọ́wọ́n bá alá ìtàkàzà ibrahim khalila ó sọ ibrahim ó sọ di ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ ayò ọlọ́wọ́n pé ànàbí ibrahim ní khalil ìpè ọ̀rẹ́ mi tímátímá ibrahim tí alábá pèèyàn lọ́rẹ̀ tímátímá yóò ní nǹkan kan tó ti síwájú ọlọ́run ọba kó tó dọ̀rẹ́ ọlọ́run kí ni tó ṣe àdáwọ̀tò ìlàtọ̀ ọ̀hìn wọ̀sàbáàtì ẹ̀yìn dẹ̀lìbàdà ó pèpè lọ síbi la ilaha illallah lójú ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run gbogbo ẹni máa ń pèpè lọ síbi la ilaha illallah ẹ má ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ má bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ẹ má wà lọ pẹ̀lú ọlọ́run ẹ má kó bùkátà yín lọ́dọ̀ ọlọ́run ẹ má kẹyìn sọ́lọ́run gbogbo ẹni tí máa ń pèpè lọ síbẹ̀ ọ̀nà ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ọlọ́run mú anábì Ibrahim ní ọ̀rẹ́ ayò látara pé ń pèpè lọ síbi ojú ọ̀nà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọ̀dàrú lọ́wọ́ nígbà tá ẹlòmí ń kírun ń gbàwẹ̀ ń ṣe dáadáa ń dìde lóru ń ṣàdúrà àmọ́ ń dàlùbàdà tádàwọ̀ bá dé yòsí òrùbọ̀nàbìlà yóò máa ro èrò burúkú sí ọlọ́run ọba rẹ̀ ìpè ọlọ́run ọba yẹn náà àtàǹsìn látijọ́ yìí àpè pépépé látijọ́ yìí àsàǹbẹ́ẹ́bẹ́ látijọ́ yìí ọlọ́run sì lè gbàdúrà rẹ̀ kò sí mà. Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀dà wa gbé ga ọlọ́run ọba ní wàyí ibtala Ibrahim rabbuhu ọlọ́run ọba ní bá mi sọ fún wọn bá mi rán wọn létí nígbà tí ọlọ́run ọba dán Ibrahim wò ibùtálá Ibrahima rọ́bùhù ọlọ́run ọba aláàmì wò ọlọ́run mi ọlọ́run mi bọ́lọ̀ bá ti mìyàn yẹn gbọ́dọ̀ ṣubú àmọ́ ọlọ́run fi ọ kò sẹ́ni tí bẹ́ẹ̀lì ayédọ́lọ́run ní fi ọlọ́run bá nígbà tá a fi Ibrahim tá a dán wò bí kẹ́lí máa ti ní pẹ̀lú àwọn àṣẹ wa ọ̀yà ló lè ṣe báyìí ọ̀yà ló lè ṣe báyìí ọ̀yá lọ lè ṣe báyìí gbogbo tọ́lọ̀ ló ṣe pátá nǹkan tó lè rí fa àtàmàhún ayé kọ́ ọmọ bihin gbogbo ẹ̀ pátápátá ń lọ ṣe pérépéré lè ṣe báyìí ń lọ ní lọ lè ṣe báyìí ń lọ nìyẹn báyìí mo fẹ́ kó ṣe ń lọ nìyẹn kọ́lá inni ja'iluka linnasi imama ọlọ́run nígbà tó ti wá ṣe tí mo ní ó ṣe mo wá sọ di aṣíwájú ó di aṣíwájú òdi ẹni tí máa fi kalẹ̀ láwùkọ́sẹ̀ fún gbogbo ayé wọ́n máa rántí rẹ̀ ní gbogbo ayé kọ́lá wọ́n mi dúró yẹ́ ti alẹ́ Ibrahim ní musa ìṣẹ́bẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ mi náà kọ́mọ́jẹ́mi nìkan lólórí rẹ̀ anabi ibrahim fi ọmọ sílẹ̀ ó ní wà mí nítorí yàtì qala la yanalu ahadi zalimi ọlọ́wọ́n bá ní àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà àwọn náà ó dò lórí rẹ̀ wọ́n sì gbà síwájú àfàwọn ẹlẹ́bọnú wọn nìkan ẹni bá ń ṣẹbọ nìkan ní onídàsíwájú láyé náà lọ áhàdé rọ́ọ̀lìmí gbogbo àwọn tó bá jẹ́ ẹlẹ́bọnú wọn ìsàdéhùn fún pé ìsàn wọn tẹ̀síwájú tó dáwọn lè jẹ́ síwájú gbogbo olú tó máa ń ṣẹbọ wọn máa padà sẹ́yìn ni orí burúkú ní ọmọ ṣe wọn bẹ́ẹ̀ ni wàhálà ọmọ bá wọn kọlọmọ ṣe wà lẹ́lẹ́bọ̀ kọlọmọ ṣàánú wa o nígbàtí aya sọ̀kalẹ̀ wípé ẹ máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábì wa muhammad sallu alayhi wa sallimu taslima àwọn sàhábà wa bí anábì ìtò ọlọ́run ní ká máa sàlátù fún bó láti máa ṣe nígbàtí anábì wa muhammad sallallahu alaihi wasallam tí ó yanu anábì ní ẹ máa sọ allahumma salli muhammad wa ala ali muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ọlọ́n kẹ́mi bó ṣe kẹ́ Ibrahim falibarika sínú gbèsè ayé mi bó ṣe falibarika sínú gbèsè ayé Ibrahim ọlọ́n kẹ́mi ọlọ́n ṣàánú mi bó ṣe ṣàánú Ibrahim àdúrà tá anábì tọrọ ni ẹ anábì tó ń fi ti anábì Ibrahim tọrọ kọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fóun náà ló sì jẹ́ pé òun náà ní eléré àsàlátù tá a máa ṣe Allahumma salli ala Muhammad wa sallim òun náà wà ń bẹ sọdá àwọn àsàlátù lílífàtì tunjina kamila gbogbo àwọn àsàlátù yẹn àsàlátù àgbélẹ̀rọ làwọn yẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa durusun wa ibarun fi hayati nabiyillah Ibrahim an kwalẹ̀ máa léyà lóòótọ́ an jẹna tẹ́lẹ̀ náà kí léyà tó dé àwọn wọ́sọ kí léyà tó dé kí ni ẹ̀kọ́ ta fẹ́ rí tí iléyà ti yàtọ̀ láàrin ọjọ́ tọ́jú ọdún fi yàtọ̀ láàrin gbogbo àwọn ọjọ́ tó láyé òun náà ni pé káwa náà ká kẹ́kọ̀ọ́ ká sì mú àríwòye lára ànábì wa Ibrahim nínú àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ alákọ̀ọ́kọ́ gẹ̀wáyẹ̀tú walidayhi wa ta'abuhu fi da'watihima ìgbà tó lọ́wọ́ gbé ànábì wa Ibrahim dìde ọlọ́gbé dìde nínú ilé tí wọ́n ti ń ṣẹbọ ilé ẹlẹ́bọ̀ kọ́dà àyìn tí wọ́n fi ń ṣe ọ̀rọ̀ owó tí wọ́n máa ń pè ní ọ̀rọ̀ ajé nínú ilé wọn òrìṣà ni wọ́n máa ń gbé wọ́n fi ń jẹun gbogbo ilé ayé bàbá anabi Ibrahim azara full of kini àwọn àwọn èrè tí wọ́n máa ń bọ̀ ni ni wọ́n ń tà ni wọ́n ń jẹ ẹlẹ́bọ ni bàbá ẹlẹ́bọ nìyá ànábì Ibrahim wà lọlé bá wọn ó ní ẹ má ṣẹbọ mọ́ ọba tó dá ní kẹ́ máa sìn ọba wọn sọ bìlíìnì bí òṣèlú bìlíìnì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wal lutfi pẹ̀lú àánú wal hikma pẹ̀lú làákàyè wọn náà lè jáde ọ̀dọ̀ àwọn bàbá ẹlẹ́bọ ìyá ẹlẹ́bọ wọn bí ọ nínú abúlé tí wọn ti ń ìtẹ́sí ń bọ́ ẹ̀dá ọlọ́run ni ọlọ́run sì ju ẹ̀dá rẹ̀ lọ ọwọ́ ti yíwọ yí pé níta dá àgbọ́dọ̀ máa sìn ẹni dá nǹkan lọ ẹ̀ka máa sìn ó ti yíwọ torí kò yá àwọn làwọn fi ń sin dáwọn sìn ẹ̀ ọmọ wa ṣàlàyé fáwọn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye ó mú ẹ̀kọ́ yẹn lára anabi Ibrahim ọlọ́run wọ́síkòrè ìdá anabi rán wọn létí fìlìkítàbí Ibrahim ìtàn anabi Ibrahim ta pa fún ọ innahu kana siddiqan nabiyya olódodo ni ànábì ọlọ́ni idh qala li abi sàlàyé fáwọn èèyàn nígbà tí ń sọ fún bàbá rẹ̀ ya abat ó ní wọ́n bá mi nílẹ̀ yorùbá tẹ́yìn bá ní bá mi bàbá wọn yọ tẹ̀tí torí pé kò ní ya azara mo pè wọ́n azara kò ní ya. Eh, fulan kò kí lóríkì kankan ó fi tì sọ́dọ̀ rẹ̀ ìpè ya abàtì mo pè wọ bàámi tí ma ní bàámi ọmọ mi ní ń ó lo kẹ́límà yẹn fún ya abàtì kò ní bàbá bàbá bàbá ẹ wọná nànà ó ní ya abàtì ó ní ìwọ bàámi ìwọ bàámi nígbà ní ìbá gbọ́ pé my daddy ẹ̀yìn ọ̀tọ̀ máa yẹ wò ó ní yá abati ó ní wọ́n bá mi ó ní lima tá àbùdù ó ní kí ló dé wáì tó ń fi wá ń sin máa la yẹsùn máa ò etí ò gbọ́ ọ̀rọ̀ etí rẹ̀ kò fi gbọ́rọ̀ ìwọ sì gbọ́rọ̀ wala yubsir ó lójú kò fi rí náà ẹ̀yìn sì rí náà. wala yugini anka anka kò wá ni Shea kan báyìí tó lè dá sí fún yín tẹ́ ẹ bá ràn lọ́wọ́ lérí ẹ̀ wọ́n fẹ́ jáde ẹ̀yin ń bọ̀ àbí iná ń bọ̀ tó ju omi tó kó mẹ́ ń pa ẹ̀yin lẹ́gbẹ́ wọlé ẹ̀yin ràn lọ́wọ́ àmọ́ wọn ní kan tó lè ṣe nínú ràn lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ẹ rí i pé ọ̀rọ̀ tó fẹ̀ yìí bá mi kí ló dé tẹ̀ sí i tí ó gbọ́rọ̀ ẹ̀dá kò sẹ́ni tí ń gbọ́rọ̀ lẹ́yìn kọ́ máa sin tí ó gbọ́rọ̀ ajẹ́ pé ìwọ gan tó ju ọlọ́run gbogbo bùkátà yín ipe fún mi lọ́mọ fún bí yìí máa àwọn òrìṣà tẹ̀ ń àti gbogbo àwọn àjọbọ tẹ̀ ń bọ nílùú yín láǹbẹ̀ ní ní àkútì òkè àró ìjókòó gbogbo ẹni bá ní òrìṣà tí wọ́n ń sìn nínú fámìlì wọn bí ìsìn sọ yìí kóun náà máa rò ó pé à kò dá bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ má gọ̀ má gọ̀ má gọ̀ ẹni bá ń gbọ́ là máa rojọ́ fún ẹni bá rí wa nínú ìṣòro là máa fọ̀rọ̀ lọ ó ní wọ bàbá mi àwọn kọ́lídìsì tí eh, ọlọ́run bá máa ní tí fi máa ń gbàyàn lẹ̀ eléyìí ò ní ní tí ń sọ indirectly nìyẹn ó ní kò gbọ́n tẹ̀ ń sọ lẹ́yìn náà kò rí yín nínú ìṣòro tẹ̀ wá lẹ́yìn náà kò wá sí nǹkan kan tẹ̀ lè ran báyìí kọ́ bá yín ṣe tó lè bá yín ṣe àbábá rí bẹ́ẹ̀ ẹni kò lè gbàbọ́ wá nílé ẹni kò mú ápù jáde lérí igi ẹni kò mú àgbàdo jáde nínú ọlẹ̀ ẹni kò rọ̀jò ẹni kò bá yín taná wá ẹni kò bá yín rẹ̀ kọ́ wá ẹni kò bá yín pàmì wá ẹni kọ́ ràn yín ẹsẹ̀ sọ fún kọ́sá dìde kọ́ lè ràn yín lọ́wọ́ láti bá yín ṣe nǹkan kan ọ̀dà Ibrahim lójú pé bọ̀rọ̀ gidi ni kì í sọ lọ́n kò gbọ́ kò sì rí yín tó sì gbọ́ tí ò kò gbọ́dọ̀ jọ ọ̀nà tó gbé ọ̀rọ̀ gbà fún bàbá rẹ̀ ní ó ní wọ bàbá mi ó ní òrìṣà yìí kò sòsí kankan tó lè dá sí fún yín ó lè ṣe kankan bàbá ní òun gbọ́ òun gbọ́ tó sọ àmọ́ wọn gbà thumma dhahaba ila qawmihi àdébùrọ̀ yìí wọ́n wá rí gbẹ́tọ̀ ìgbà tó ń sàlàyé nulẹ̀ tí wọn gbà fún òun nínú ilé ẹjọ́ kó wọn lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ bàbá wọn àwọn aráàlú wáyé táwọn bá gbàgbọ́ yé wọn lè wá sàlàyé fún bàbá wọn àtìyá lọ́ba tó bọ́ sáárín ìlú ọlọ́run ni watilu alayhim wa muhammad sallallahu alayhi wa sallam bá mi kà fún wọn naba ibrahim ìtàn anábì Ibrahim ìdí kọ́lá lè àbí nígbà tó bá bàbá rẹ̀ sọ wa qawmihi lẹ́yìn náà ó tó lọ sọ́dọ̀ àwọn aráàlú rẹ̀ nígbà tó débẹ̀ ma ta'budun ó ní kílẹ̀ wá ń sìn ẹ̀yìn aráàlú yìí kílẹ̀ wá ń sìn yìí qalu na'budu asnama àwọn aráàlú wọ́n ní asunam òní tí wọ́n gbẹ́lé rè bóyá pẹ̀lú igi àbí pẹ̀lú rin àbí pẹ̀lú òkúta làbídùn tá a máa fi ń sínú yẹ èyí tó bá rọ̀ dáadáa wọ́n fi ń mọ èrè nígbà tí bí bá ṣe ń pa wọ́n wọ́n máa kàn díẹ̀ díẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn èrè àṣùnáàmà wọ́n lè rí làwọn ń sìn fana zọ́lù làhá àkìfì ọ̀dọ̀ rẹ̀ làwọn máa ń jòkó sí o tàbá ti ní sọ̀rọ̀ a lè jòkó sí jòrè sábàbà wa fanadọ́lù láàkífín ibẹ̀ láàmà ń jòkó sí kọ́ọ̀lá anábì ibrahim ni hali yasma'unakum ẹ̀yin ará lóyìn ẹ̀yin ará lóyìn ẹ̀yin bàbá bàbá ẹ̀yin ìyá ìyá ó pè gbogbo wọn jọ iṣẹ́ dáwà níṣẹ́ àfáà alùlámà warasatul anbiya àwọn àfáà ni wọ́n rọ́pò àwọn anábì ọlọ́run tó síwọ́n ní kí táwọn anábì ọlọ́run sọ báyìí ó pe gbogbo wọn ó ní gbogbo ẹ̀yin aráàlú hal yasma'unakum ó ní ìjẹ́ gbogbo àwọn òrìṣàtẹ́ kó lẹ̀ yìí sí wọ́n ń gbọ́ tẹ́ ń sọ́sá istad'un gbogbo àtẹ́ bá ń pè wọ́n kára yín lọ́wọ́ ìjẹ́ wọ́n ń gbọ́ aw yanfa'unakum ìjẹ́ wọ́n ní àǹfààní kan tí wọ́n máa ń ṣe fún yín wọ́n ní àǹfààní kan tí wọ́n ṣe fún yín kápẹ́ yín sì pé kọ́ wá lọ lè panu wá àbí kọ́ wá bá wa mú kankan wá aw yadurrun tí ó gbọ́ tí ó lè gbéra kó lójú kan bọ́ọ̀lù tó fẹ́ fi ìjà jẹ yín kí ló dé tẹ̀ ń wá oore lọ́dọ̀ ẹ̀ tẹ̀ wá ń bẹ̀rù rẹ̀ pé yóò fàbùrú sẹ́yìn àbí yóò là yín kún bí aburú ẹ rí i pé ó pe gbogbo wọn náà sínú ó pè wọn ó pè wọn pẹ̀lú làákàyè ó pè wọn pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye ó bá wọn sọ̀rọ̀ ó bá ọpọlọ wọn sọ̀rọ̀ ó gbé gba ojú àti etí etí làá fi gbọ́rọ̀ ojú làá fi rí náà ẹ pé Allah náà máa ń sọ nígbà mi wọ́n ní sami'un basir ọlọ́run ní òun ń gbọ́ yín ọlọ́run ní òun ń rí yín ìròyìn yẹn ló jẹ́ kẹ́mi wọ́n balẹ̀ pé oríṣiríṣi tí mo wà lẹ́yìn ó sì gbọ́hùn mi òun náà wá lo ekima yẹn fún àwọn aráàlú wípé ọlọ́run ọba ti bẹ lókè ń gbọ́ yín rí ǹjẹ́ léyìí tó ranjú kalẹ̀ yìí ẹ̀yin náà lẹ́gbẹ́ ẹ̀yin náà lẹ́múgi wá láti gbó ẹ̀yin náà lẹ́gbẹ́ ẹ̀yin náà lẹ́gbẹ́ kalẹ̀ ẹ̀yin lẹ́rú wá láti nugbó ṣé bó ṣe wà yín ǹjẹ́ ń gbọ́ àbí ń rí ìjọ lè sàǹfààní kan fún yín báyìí ó gbégbá bẹ̀ fún wọn èsì wo ni wọ́n wá fọ́ jama wọ́n ní hal yasma'unakum wọ́n ní qalu wọ́n ní bal wajadna aba'ana wọ́n ní Ibrahim sọ̀rọ̀ ń gbọ́kọ̀ gbọ́ yẹn fi yẹn lẹ̀ bá a ṣe bá àwọn bàbá wa bá ṣe ṣe nìyẹn níta bá àwọn bàbá wa lérí ẹ nìyẹn kadhalika yaf'alun bí wọ́n ṣe ń bọ́ nìyẹn wọ́n ti ní sọ̀rọ̀ wọ́n wà sọ́dọ̀ ẹ̀ kò sì tọ́ka àwọn bàbá wa ọlọ́run ọba tí wọ́n arojọ́ fún gbọ́ àbí kò gbọ́ bóyá ọlọ́run tí wọ́n arojọ́ fún rí àbí kò rí báwa ṣe bàánù bá sì ṣe máa ṣe nìyẹn sọ́lọ́run ọba aláà rahman ni yóò kún fún kálukú lówó yóò fún kálukú lọ́mọ yóò fún kálukú níyì yóò fún aláṣọ yóò fún alálàáfíà èèyàn sì èèyàn sí ọlọ́run ti fi kẹrẹ ẹlẹ̀ fún gbogbo ẹ̀dá táwọn bá wá lọ sọ́dọ̀ òsà wọn wá rò kó sàn yín ló ṣe wọn ò ní mọ̀ pé ọlọ́run ọba aláà ọba tó jẹ́ pé ìkẹrin kárí gbogbo ẹni tí ń sìn àtẹni tí ó sìn èyí ló fi máa sọ fún yín pé òun tọrọ ọmọ lọ́dọ̀ òsàbèjì òun bímọ nígbà tó lọ́run ti kọ́ pé yóò bímọ àwọn yòókù táwọn òbí nǹkan kílódé táwọn òbí òun lọ sódì òun gbé kíní kan lọ sí ibi òsàdílé àwọn ọ̀dá sí fóun àwọn yòókù tó ń gbé lọ́dọ̀ náà sí ńkọ́ ajé pé kìí sòsà yẹn ló sí ọlọ́run ọba aláà ló sì ń kẹ́ ọlọ́run sì promise pé gbogbo ẹni tí ọba ti sìn òun mọ̀ dínà mọ́ òun ò ní fún rọ́ọ̀ rahman ni ó sìn ó sìn ó lówó bọ́lọ́mọba ti kọ́ bọ́lọ́mọba ti fẹ́ ó bímọ bọ́lọ́mọba ti fẹ́ eléyìí ní dìsí fún tí wọ́n fi rò pé òòsà ń ṣe kínní òòsà ń dáhùn ọlọ́run ní sìnkẹ́ òyìn tà kọ́dọ̀ amúrọ̀ fẹ̀yìn nàmà yakúrò lẹ́wọ̀ kún fẹ̀yàkún gbogbo tí wọ́n bá ṣẹlẹ̀ lókè àti àwọn ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ gbogbo àwa tí aláwọn òbí ká lè yọ ọkùnrin kó lọ́rùn wọn ara sọ fún wọn ọ̀dà ara ń jẹ fún wọn ọ̀dà à ń gbalé fún wọn kọ́lé fún wọn ara mọ́tò fún wọn ọ̀dà bẹ́ẹ̀ à ń ṣáájú wọn tọ́ba rẹ̀ wọn kí wọ́n bá rí parun àmọ́ yóò dá ká ṣáájú wọn bí wọ́n sì ní wọ náà lọ́wọ́ eléyìí ju ráìsà tẹwà lọ eléyìí ju ká dasọ ká kọ́lé lọ nítorí pé ọ̀nà tá ń lọ ibi ìbá débẹ̀ láì jẹ́ muslim àdáwò báwo tàbá wá láàánú àwọn òbí wa lóòótọ́ yọ bá a ṣe ń sànú wọn lérí ètò ayé ká sànú wọn bí wọn ṣe ní wọná lọ lẹ́yìn náà gbogbo àwọn aráàlú tí wọ́n sì ń bọ̀ ìsà èdè akọ̀ra wa jọ abúlé lambẹ́ abúlé matogun àwọn mẹ́ta mẹ́rin àwọn méjì ká lè bá olórí àwọn abọ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tó wá bá wa ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí abdulkabir abdulrazak kọ́lẹ̀ lómi tó jẹ́ Ibrahim àwọn náà wọ́n bẹ́ẹ̀ ń di kínní nígbà tọ́rọ̀ ò ṣe kínní nígbà tọ́rọ̀ ò yé wọn wọ́n sùn gan ẹ̀fà látọ̀ da gbogbo nǹkan lẹ̀ ẹ̀wà mọ̀tọ́lọ́ndá ẹ̀wà ń pè lọ́lọ́ ẹ̀wà ń sọdún fún Ṣàngó ẹ̀bẹ̀ dání Ọbàtálá ẹ̀bẹ̀ ẹ̀dání gbogbo àwọn nǹkan ní Ọya ẹ̀dá gbogbo wọn ẹ̀sìn náà ẹ̀sìn omi ẹ̀sìn gi ẹ̀sìn rìn ah kò dábẹ́ẹ̀ a máa fa àwọn èèyàn lẹ̀ wọ́n ní Ibrahim ṣe ṣe ìyẹ́jà wa náà máa ṣe àwọn tá a jẹ́ àfa ká máa gbé wá sí káàkiri ẹ má ṣẹbọ máa ẹ má ṣẹbọ eléyìí lè tún máa pé a máa tàn sí nínú ọdún léyà torí pé kí ó tó dẹran kó tó jásẹ́ran <clears throat> iṣẹ́ lọ́bẹ̀rẹ̀ o iṣẹ́ náà lásàlàyé dẹ̀dẹ̀ kọ́lọ́wọ́n láàánú ẹ̀ àwọn òbí wa tí wọ́n ń ṣe ẹbọ kọ́lọ́mọ́sàbà sí wọn lọ́wọ́ rẹ̀ àwọn òbí wa tí wọ́n ń sọ ògùn kọ́lọ́mọ́sàbà sí wọn lọ́wọ́ ẹ̀ àwọn aráàlú táwọn náà ń ṣẹbọ tí wọ́n ń sògùn ọlọ́mọsàbà sí wọn lọ́wọ́ ẹ̀ torí gbogbo ibi tí ẹbọ bá ti wà tí oògùn bá ti wà ìlú lè balance títí tí wọ́n fi jáde láyé ìdààmú ni wàhálà ni nígbà tí pààrọ̀ ọlọ́run kọ́lọ́run yídú padà sí yìnyín fàkúlù tó sẹ́kùn rọ̀ bákùn iná òkà náà gafara ọlọ́run ọba ní ìwọ náà ìwọ náà sọ fún oníkan túbá kún bẹ́ẹ̀ bọ́ wọ́n bá ti túbá yóò lè sẹ́lẹ̀ sàmà alaykum mi dẹ̀ rárá ìdí ọlọ́run máa rọ̀jò àlùbáríkà fún òyìnbó dídì bí amúwálì yín sì máa sínà fún wọn yín máa fún wọn lówó owó rọ wọ̀bánì wọn bímọ tó dáa wọ́n ìjà lẹ́kùn jannatin oko wọn máa dáa wọ́n ìjà lẹ́kùn àhárọ̀ èmi ọlọ́run fún wọn láwọn obìnrin tí wọ́n máa sàn sábẹ́ oko wọn yàtọ̀ sí ìtìmọ́ alátòkè sàmà ìtumọ̀ ẹni pé ilé ayé gan ọ̀dà àti ìgbà tí túbà ń bẹ̀ bọ̀ wọn náà tó ń pé أنك وكوا كل ما سواني أن توري أو كشت على لرا ندوة إبراهيم فاستغفر الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بالاقتداء بأنبياء الله خاصة النبي الله إبراهيم عباد الله تمسكوا بالتوحيد وتمسكوا بالإيمان وعليكم بالدعوة إلى التوحيد فإن نبي الله إبراهيم كان يدعو إلى لا إله إلا الله أدفن يدعو لهم وباوة إكي لهم أتشاء لهم قبا نبوى محمد أن جدي بكو سباتا قدو سين تسلت لين لهم لهم وباوة نبوى محمد ودسي لهم وباني عباد الله أن يدسني لهم نبوى دي جودون ìjọ ọdún ọdún òrìṣà bí wọ́n ṣe máa ń sọdún ẹ̀yọ̀ tí wọ́n ń sọdún egúngún tí wọ́n ń sọdún ọya lọ́dọ̀ tí wọ́n ń bì wọ́n ń sọdún ẹbọ nínú ìlú tànàbí Ibrahim wa gbogbo ara ìlú wọn wá lọ síbi ọdún ẹbọ lẹ́yìn ìlú eré fídí ńlá kan ni wọ́n máa lọ lè sọ̀sọ̀kúsọ wọ́n máa lọ lè wíwíkú wíbẹ̀ wọ́n máa kí àwọn òòṣà wọn mẹ́sàn-án mẹ́wàá wọ́n ní kànáàbí Ibrahim náà kà anabi ibrahim tẹ̀lé wọn ìgbà wọn dójú ọ̀nà anabi ibrahim ní èmi ń padà sílé ó ní qala inni saqim ó ní ara mi ò yá ara mi ò yá òun náà ni pé ara mi ò yá sí tẹ̀sí ara mi ò yá sí àwọn ń gbọ́ anabi ibrahim yé sí ọ̀rẹ́ láàrin ara wọn ah, lọlé nígbà tó ní ah, ara rẹ̀ ò yá ọwá gba inú town hall lọ ibi tí wọ́n máa lọ lè kó àwọn òòsà ńláńlá sí àtàwọn òòsà kéékèèké tọ́dẹ́gbọ́n máa ti kú níbi ọdún ẹbọ yẹn ibẹ̀ náà wọ́n darí bọ̀ ọwá gba bẹ̀ lọ adébùrọ̀ yìí wọ́n sọ sẹ́mi rẹ̀ pé bóun ṣe padà lẹ́yìn tó wọ́n lọ lẹ́yìn wọ́tàlá mo fi ọlọ́run bá kúra láàkìdánná asùnàmọ́kùn báàdà àtúwọ̀lò mọ̀dìbìrì tí gbogbo yẹn bá ti kú òlu tán àwọn òòsà yẹn tọ́wà nínú táwọn yẹn fojú wọn rí màbọ̀ faja'alahum jubada ọba mú wa kí ọba fi fọ wọn wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wọ́n fẹ́ fi bá wọn sọ̀rọ̀ yìí pé tó bá ẹni tó lè dáàbò bò yín ni ó yẹ kó lè dáàbò bò rẹ̀ bàbá yìí gbogbo ẹ̀ ń fọ́ ni eré ń fọ́ apá ń gé ẹsẹ̀ ń gé gbogbo ẹ̀ pété sínú lẹ̀ wọ́n fẹ́ kí wọ́n dé kí wọ́n mọ̀ pé tó bá jọ́ ẹnìkan gbọ́dọ̀ há mọ́ ọlọ́ ìwọ náà lọ́nù ìdílé yín sí lọ́ọ́ di pẹtrol ṣeré ọ̀sán ó rí pé yóò jó lọ́ọ́ ó rí pé yóò jó gbogbo òrìṣà tẹ́yìn sínú ìdílé yín ẹ̀sà dẹ̀fẹ̀ tó sí ẹ̀fì náà sí nígbà tí ìsọlọ sọlọ mọ jóná iṣẹ́ ìsúnmi gbogbo ẹ̀ wá ọwá píṣìṣì wẹ́lẹ́wẹ́lẹ́ ilà kẹbíra láhùn ọwá fi ńlá kanlẹ̀ nínú àwọn òsà ńlá tó ń tóbi ọwá mú àáké tó fi píṣìṣì àwọn ọlọ́run kéékèèké ọwá fi kọ́ ọlọ́run àgbà lọ́rùn oni la'allahum ilayhi ay illallah yarji'un bóyá tí wọ́n bá dé tí wọ́n bá rí àwọn ọlọ́wọ́n bá wọn tí ó ti parẹ́ bóyá wọ́n lè ronú pé kò kí sọ̀lọ̀ gbà wọ́n sì dé lóòótọ́ qalu ahanta fa'alta hada bi alihatina ya ibrahim wọ́n ní kò sẹ́nìkan tó kù láàrin ìlú ibrahim nìkan lọ́wọ́ lu ẹ̀dọ́ lè pè wá òun ló súnmọ́ kó ṣiṣẹ́ yìí nígbà wọ́n pè dé inú táwọn hall wọ́n ní àǹtà síwọ́ fa'alita haza bí aliatina wọ́n ló ṣe báyìí pẹ̀lú àwọn ọlọ́wọ́n bá wa tí wọ́n lọ àwọn ọlọ́wọ́n bá wa lè mọ̀ báyìí ṣẹ̀rí ojú tí wọ́n láti tún máa pe àwọn nǹkan yẹn ní ọlọ́wọ́n bá wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti pèsè sílẹ̀ lẹ̀ ya Ibrahim wa Ibrahim qala bal fa'alahu kabiruhum anabi Ibrahim fẹ́ bá ọpọlọ wọn sọ̀rọ̀ ó ní ẹ̀rí àgbà wọn tó fi àáké kọrùn òun ló ń han àwọn ọlọ́wọ́n ọba kéékèèké tó kulé ma òun ló pín wọn wẹ́lẹ́wẹ́lẹ́ fasaluhum ẹ̀ sí bí wọ́n ẹ bèè lọ́wọ́ wọn bal fa'alahu kabiruhum hadha eléyìí ní kẹbi ẹ bẹ́ẹ̀ rà kílọ́wọ́ ẹ̀ fasaluhum in kanu yantikun ẹ béèrè lọ́wọ́ àwọn ọlọ́wọ́n ọba tí wọ́n pín wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ béèrè pé ló pín wọn wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́yìn náà ẹbí lọ́wọ́ àgbà tó dùn yẹn náà ìpè kí ló dé tó fi pín àwọn yòókù rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ fún mọ̀ nókè sọ aláàrú ó sì wọ́n adérí kodò Ànábì Ibrahim ti ju challenge sọ wọ́n adérí kodò wọ́n adérí kodò wọ́n ní kí náà wà wí fọmọ yìí báyìí àbí kí náà wà sọ báyìí ẹ ló jẹ́ pé gbogbo olóòṣà àgọ̀ ni wọ́n máa ń jẹ́ àmọ́ gọ̀ọ̀gán gbogbo àwọn abọ̀rìṣà gbogbo àwọn tí wọ́n máa ń da ẹ̀kú sẹ́yìn àgọ̀ ni wọ́n gbogbo tí máa ń lè gbé nǹkan síta mẹ́ta àgọ́ ni gbogbo tí máa ń ní òòsà kan tó dì mú tí wọ́n ń bọ àbí wà nǹkan lọ́dọ̀ ẹ̀ àgọ́ lẹ́yìn ọ̀jẹ́ ẹni gbọ́n lẹni tó kọjú sọ́lọ́wọ́ ọba ọba dẹ́dà nígbà wọn fẹ́rí korí tán nígbà wọn padà mú èsì jáde wọn ni làkọ́dẹ́ alimuta wọn ni Ibrahim ibi wọn náà mà má a wò láàyè ntìkú ipe àwọn ọlọ́wọ́n ọba yìí wọn kì í sọ̀rọ̀ àná Ibrahim ni wọn kì í sọ̀rọ̀ níbẹ̀ ni wọ́n kì í sọ̀rọ̀ qala afata'buduna min dunillahi ma la yanfa'ukum shay'an wa la yadurrukum kí ló wá dé tẹ̀yìn wá ń rojọ́ sọ́dọ̀ ẹni tí kò kì í sọ̀rọ̀ kí ló dé tẹ̀yìn wá ń rojọ́ pé ń wá ǹfààní lọ́dọ̀ ẹni tí ò lè ṣàǹfààní fún yín ẹni tí ò gbọ́dọ̀ dépò tí ó dáàbò yín tí ó gbẹ́jọ́ tẹ̀ ń rò ufil lakum òfòlélé yìí ẹ̀yin bàbá o ufil lakum khasara òfòlélé yìí o gbogbo ẹni tẹ́yìn sí lákùjọ òfò ní o gbogbo ẹ̀dẹ́ ń sin ẹyọ òfò ni ó ọlọ́lọ́gbé wa ní Qur'an ń fi lakum ẹ̀yẹ kàsára òfò lélẹ̀ yìí ẹ̀ wá ń sin tí ò nítumà kò gbọ́ kò lè sọ̀rọ̀ kò lè rí ẹ̀ sì jogó ti òfò ni ó wọ́n lè ta àbùdú náà min dunillah ẹ̀ wá ń sin tí ì sin ọlọ́run bá afala ta'qilun ẹ̀ bá láàkà yín sọ̀rọ̀ yín bàbá yín bàbá ẹ̀ tẹ̀láàkà yín wálé kò sọ fún wọn pé wèrè ni wọ́n ó ní afẹ́lá tààfilù ó ní ah, ẹ̀kẹ́ṣẹ́ lákàáyí kọlù èsì tó wá fọ̀ ní pé àhá ìtumọ̀ ni pé ìwọ lọ wá fọ́ àwọn ọlọ́wọ́n ọba wa wẹ́rẹ́wẹ́lẹ́ harikuhu ọba panupọ̀ wọn ni ẹ má jẹ ọlọ́wọ́ ẹ lè jọ nínà ẹ dáná fún wọn sọ̀rọ̀ alẹ́ hatakum kẹran ọlọ́run ọba yín lọ́wọ́ láti fìyà jẹ ni tí ń fìyà jẹ ọlọ́run ọba yín wàǹsùrú àlẹ́ ẹran ọlọ́run ọba yín lọ́wọ́ ẹ̀tún ẹ̀tún ẹ̀dì pé ọ̀rọ̀ aláìní làákà yìí náà ni ẹran ọlọ́run ọba yín lọ́wọ́ ṣé àwọn ẹni tí ń sin ọlọ́run ni wọ́n máa ran ọlọ́run lọ́wọ́ ni àbọ́lọ̀ ni máa ran àwọn ẹni tí ń sin lọ́wọ́ wàǹsùrú àlẹ́ hatakum ẹran lẹ́bàá lọ lè ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ lẹ́pẹ̀ ẹran sọ́dọ̀ ẹ̀ kò lè lọ́jà kó lè rẹran fún rẹ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ẹran lọ́dọ̀ ẹ̀ ẹran lọ́wọ́ wansuru alihatakum ẹran ọlọ́wọ́ ọba yín lọ́wọ́ in kuntum fa'ilin tó bá jẹ́ pé olóòsà bá ní lóòótọ́ ẹran ọlọ́wọ́ ọba yín lọ́wọ́ lérí Ibrahim àwọn dagijọ́ wọn dánájọ́ oṣù kan wọn fi dánájọ́ ma àwọn èèyàn wọn lérí pé ẹ̀yin òòsà tẹ bá jẹ́ kí ìyàwó mi ó sọ̀ láyọ̀ ń bí mi wáyé èmi náà dagijọ tí wọ́n fi sun Ibrahim èmi ń tráfù ní o ń lọ ní o ẹ̀yin oṣù àyíjẹ́ bá jẹ́ lọ́jọ́ dé yín kò gìbọ̀ tí bá ń bọ̀ táàfi dáná sun Ibrahim Ah ọmọ fẹ́ lọ lẹ́gbọ̀ jáǹdì kan tí ń bá fi rí ìgbà ń dagijọ tí wọ́n fi sun Ibrahim wọ́n wá dagijọ igi wá igi mélòó wọ́n fi ń sun èèyàn àmọ́ wọ́n kó gìyí jọ torí ẹ̀rù kí ẹ̀rù yẹn lè máa ba gbogbo ẹni tó nígbàtà bẹ̀rẹ̀ la ilaha illallah nílùú lámbẹ́ kò rí báyìí jama ẹ̀rọ miami alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin wallah ọlọ́run ni wọ́n padà lékè tọ́lọ́run ni wọ́n padà borí o àmọ́ ọlọ́run ó mìíyàn wò ọlọ́run dàn yín dúó wọ́n wá dákijọ́ nígbà wọ́n lè súnmọ́ náà ètò wọn wá sí ni pé wọn wá ṣe kíní káwọn pè ní mẹjanic ọdọ gẹ́gẹ́ bí bí catapult tá a máa fi tá a máa fi òkò sí tá a fi òkúta sí tá a fi ta lu ẹyẹ kan wọn wá sí tó tóbi bẹ́ẹ̀ wọn wá ju anabi ibrahim sí inú ẹ wọn wá fa rọba yẹn wọn fa wọn wá rólu anabi ibrahim wọn wá rólu ẹ lọ síbi náà yẹn ni wọn lọ lérò òfurufú láàrin ìgbà tí wọn jù tí ó fi já síná wọn sọ kẹlímà kan ó ní àṣìbíyà láhù wọ ní ìmọ̀lẹ̀wọ̀kì ọlọ́wọ́n bá ní tómi ó sì tó lẹ́ni táǹfẹ̀ yìí ti kẹ́lìmà àdìmà ẹyọ kan lọ́sọ̀ ó jẹ́ àjìbìrì o ó ní jìbìrì lọ́lẹ̀ bá bọ́yá olè ràn lọ́wọ́ anabi ibrahim láàrin àsìkò tí wọ́n fi jù kótó wọn náà ni ó ní abíkà hajj ó ní kí lọ fẹ́ kí n ṣe fún báyìí kí lọ fẹ́ kí n ṣe nítorí bá ti fẹ́ ni ó ní amma ilayka fala ó ní ní bùkátà lọ́dọ̀ wọ jibril wa amma ila Allah fa na'am ọ̀dọ̀ ọlọ́wọ́ bá aláàmù ti ní bùkátà lẹ́ni mo ti sọ pé asbi Allahu wa ni'mal wakil kọ bọ́ sínú inú náà yẹ kọ bọ́ sínú náà yẹ tó tó bá ti bọ́ síbẹ̀ yóò jóná pátápátá ni àmọ́ kó tó kan inú náà kó tó bọ́ síná ọlọ́run sọ̀rọ̀ kí ni ọlọ́run bá sọ ọlọ́run bá ní kúlì náà àwọn ọlọ́run wá sọ pé yáà náà ìwọ náà ti ń jò kú ní bàrìdà má jò má jò má jò ní o àmọ́ ò gbọ́dọ̀ jó iná yẹn ń jò táwọn ń rí àmọ́ kò jó Ibrahim baridan ọwá tutù wa salaman ala Ibrahim tutù náà sì gbọ́dọ̀ pọ̀jù ọ gbọ́dọ̀ jó ó sì gbọ́dọ̀ tutù kọjá atáró tó máa ní iná sì gbọ́ ta pàṣẹ fún náà jama ọba tó dáná ní jama nígbà tí gbogbo yẹn jó tán anabi Ibrahim dìde láàrin wọn ó ní la ilaha illallah alọ́kan ṣoṣo lọ́lọ́run bàbá rẹ̀ wà ń bẹ nígbà tí wọ́n ń jóná ìyá rẹ̀ ń bẹ tí ń wọ́ran wọ́n ní kọ́dá ìyá yìí padà sọ pé ah ah Ibrahim ní ma rabbuka rabbu Ibrahim ọlọ́run ọba rẹ̀ mà dá ọ bàbá rẹ̀ náà padà sọ̀rọ̀ ó Ibrahim ìwọ Ibrahim ní ma rabbuka rabbu Ibrahim mọ́ndà lọ́lọ́run ọba rẹ̀ ọ mà dá ọ abiyamọ ò ṣe wọ́n nígbà tí wọ́n fẹ́ jù síná o ah, àwọn bàbá ń ṣe bọ̀dìsà wọ́n ń ṣe oògùn wọn ní kọ́ wá sí ọwọ́ àdògbò wọn fẹ́ràn ẹdínú wọ́n mọ̀ tọrọ kó ládàáwò ni o ìwọ́n náà fi nípa àdúrà lẹ̀ wọ́n wà ní ìbáwọn sọ fún ọ pé kọ́ wá sí dáhùn ìgbẹ́ rẹ̀ sí tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn kò sáànù lójú òbí mọ́ o tẹ́sìn yìí bá ti yàtọ̀ ọmọ ṣẹ̀tọ̀ tiẹ̀ ni àmọ́ wọ́n fẹ́ràn rẹ̀ nínú wàláhì ìrọ̀ nípa ah, ó dìgbà tó bá jọyìn tó náà ṣe kíní ètò náà ṣe àwọn adélé sọ̀rọ̀ fẹ́ kan gbà fà bàbá padà délé ó tún mú gírẹ̀ ó tún gbé lọ nígbà tó lọ́wọ́ kádàrá pé yóò ṣe kí ni yọ mọ̀nà àmọ́ ẹ̀ṣẹ̀ tí ẹ pariwo ẹni tó lọ́wọ́ bá kádàrá kó sáriwo tẹ́ pa yóò dùn lérí ẹ̀ náà nítorí iná tó fẹ́ wọ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnu ẹ̀ bá yẹ kọ́ta kọ́ ìkọ́lù mọ́tàjọ́ sàǹfààní ní tí wọ́n la ilaha illallah kó fi aṣínú àwọn tí ó اللهم يسر أمورنا اللهم اكد ديوننا اللهم فتح علينا أبواب البركات والخيرات اللهم اللهم أنزل علينا الغيث ولا تكون ولا تجعل من القانتين اللهم فتح علينا أبواب البركات والخيرات اكد الديون يسر الأمور اسم رضانا ومرضى المسلمين اللهم عين المسافرين برحمتك يا أرحم الراحمين وفتح علينا أبواب أبواب الحكمة في الدعوة إلى الله إنه على ذلك قدير فاستغفر الله إنه هو الغفور الرحيم